èyí nìdí tí mo fi ń lu ìyàwó mi àtàwọn ọmọ tó bí fún mi nígbà gbogbo Lukman ìwájú onídàájọ́ Malam Isiaku Abdulrahman tiléẹjọ́ kọkọkọkọ sàríà kan tó wà lágbègbè Magajingari nípínlẹ̀ Kaduna ni àwọn tọkọtaya méjì kan ọ̀gbẹ́ni Lukumanu Sọládòyè àti abilékọ Kẹ́mi Sọládòyè wọ́ ara wọn lọ abilékọ Kẹ́mi ló pe ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Lukumanu lẹ́jọ́ sílé ẹjọ́ ọ̀hún ẹ̀sùn tó fi kàn án ni pé gbogbo ìgbà ló fi máa ń lu òun àtàwọn ọmọ mẹ́rin tó ń bí fún un obìnrin yìí ní ohun tí òun fẹ́ báyìí ni pé kí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún tú ìgbéyàwó ọdún tó wà láàrin àwọn méjèèjì ká lójú ẹsẹ̀ kí kálukú àwọn sì máa lọ láyọ̀ àti àlàáfíà agbẹjọ́rò abilékọ Ṣọládòye B.A. Tanko tó gba ẹnu ìyáálé ilé náà sọ̀rọ̀ nílé ẹjọ́ sọ pé oníbàárà òun fẹ́ kí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká ṣùgbọ́n ṣe lọ̀rọ̀ ọ̀hún ya gbogbo àwọn tó wà nílé-ẹjọ́ náà lẹ́nu nígbà tí kẹ́mi máa sọ̀rọ̀ ohun tó sọ ni pé òun ti ṣàforíjì fún ọkọ òun òun sì ti yí ìpinnu ọkọ òun padà lórí ìgbésẹ̀ tó gbé òun wá sílé ẹjọ́ náà ó ní olúwa mi mo ti foríjì ọkọ mi èmi ni mo gbẹ́jọ́ rẹ̀ wá sílé ẹjọ́ tẹ́lẹ̀ pé kí wọ́n tú ìgbéyàwó tó wà láàrin àwa méjèèjì ká ṣùgbọ́n mo tún ti dàárò pé kájọ máa gbé pọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya ṣùgbọ́n nǹkan ṣoṣo tí ẹ máa ṣe fún mi ni pé kẹ́ ẹ bá mi kì í nílò pé kó gbọ́dọ̀ gbọ́wọ́ ẹ̀ sókè mọ́ láti lù mí èyí gan-an ló mú mi fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ tẹ́lẹ̀ ìgbà gbogbo ló máa ń lu èmi pẹ̀lú àwọn ọmọ mẹ́rin tí mo bí fún un kì í tiẹ̀ rò pé ọjọ́ ti pẹ́ tí àwọn méjèèjì ti fẹ́ra wa sílé ìgbájú ìgbámú ló fi máa ń ṣe tèmi níwájú àwọn ọmọ wa bẹ́ẹ̀ ló máa lu àwọn ọmọ náà bàjẹ́ bí wọ́n bá ṣẹ̀ lẹ́sẹ̀ kékeré kan nínú ilé gbogbo ìwà rádaràda wọn yìí ni mo fẹ́ kó lọ wa ọwọ́ ẹ̀ bolẹ̀ pátápátá o. nígbà tí ọkọ obìnrin yìí ń fèsì sí ohun tó sọ yìí ó ní olúwa mi kì í ṣe pé èmi pàápàá máa ń déédéé lu ìyàwó mi yìí àtàwọn ọmọ tó bí fún mi nígbà gbogbo ṣùgbọ́n mo máa ń lù wọ́n bàjẹ́ nígbà tí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni mo sì ń lù wọ́n láti tọ́ wọn sọ́nà tó dáa ni kò ní dára rárá káwọn ará àdúgbò máa tọ́ka sí wọn níta pé ìyàwó lágbájá tàbí ọmọ lágbájá ló ń ṣìwàhù níta yẹn ìdí nìyí tí mo fi ń fi lílù kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú ilé kí wọ́n má bàa tàbùkù mi níta ẹ̀kọ́ ni lílù ọ̀hún jẹ́ fún wọn mi ò ní lajú sílẹ̀ kí ayé wọn wá bàjẹ́ níwájú mi rárá nínú ìdájọ́ rẹ̀ adájọ́ gba ọ̀gbẹ́ni Lukman nímọ̀ràn pé kì í ṣe lílù nígbà gbogbo ní ọ̀nà kan ṣoṣo tí òbí tàbí alágbàtọ́ fi lè kọ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ nínú ilé ó rọ olùjẹ́jọ́ pé kó máa gbìyànjú láti máa pe ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí nígbà gbogbo tí wọ́n bá ṣìwàhù nínú ilé bákan náà ni adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ni àwọn yóò máa ṣọ́ gbogbo bí olùjẹ́jọ́ àtàwọn ẹbí rẹ̀ ṣe ń gbé nínú ilé láti àkókò yìí lọ ó wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ míì ọjọ́ rẹ̀ Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.